الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثمانون وتسعمائة وعنه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا دعي, إذا دعي أحدكم فليجب فإن كان صائما فليصلي وإن كان مفطرا فليطعم أخرجه مسلم أيضا وله من حديث جابر نحوه وقال فإن شاء طعم وإن شاء ترك وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم طعام الوليمة أول يوم حق وطعام يوم الثاني سنة وطعام يوم الثالث سمعة ومن سمع سمع الله به رواه الترمذي واستورده ورجاله رجال الصحيح وعن صفية بنت شيبة رضي الله عنها قالت أولم النبي صلى الله عليه وسلم على بعض نسائه بمدين من شعير أخرجه البخاري آه، حديثي وأنت سواج nípa ọ̀rọ̀ nípa وليمة fẹ́ni tó bá ṣe ìgbéyàwó àdìsí alákọ̀ọ́kọ́ lónìí ìrọ̀ ti síwájú ṣùgbọ́n eléyìí ó ní àlékún díẹ̀ nínú Abu Hurairah tó gba àdìsí tó síwájú eléyìí wá òun náà ló tún gba eléyìí wá ó ní ìrántí ọlọ́run ìpè àti ọlọ́run kó máa bá a sọ yìí pé. إذا دعي أحدكم فليجب سما في الإقبال كان نوين وسبي أنجا قيجي قيا داون فإن كان صائما فليصلي تيم باجي كل جاين ينسى صيام كل تاون قيا سدوه sẹ́ni tó pè ọ́ ó ti dáhùn ó ti lọ ọbẹ̀ ṣùgbọ́n ìṣòṣò yẹn kò ní fún ọ láǹfààní láti jẹ oúnjẹ tí wọ́n pè ọ wá jẹ ọ wá ṣàdúrà wa in kana muftiran tí èèyàn bá sì jẹ́ ẹni tí ò ṣòṣò yẹn falyat'am kó yà jẹun al-Imam ló gbé ẹgbà wá yìí jáde ẹgbà wá míì tó wá tó jẹ́ ṣáàlìd fún àdéfé òun alátọ̀dọ̀ jábìr radiyallahu anhu ọlọ́lá sallallahu alaihi wasallam sọ kẹfẹ́ ìnṣá ọ̀páyín wọ ìnṣá ẹ̀tẹ́rọ̀k tó bá òkọ jẹ tó bá òkọ pàtì ìyá ẹni tí ń sọ sùyàmù a lè pe àdéhìí kọ̀yàtọ̀ sí ètùtù síwájú lábẹ́lẹ́ pé tẹ́ bá pè wá láti wá kópa nínú oúnjẹ àpèjẹ nínú ẹ̀tọ́ mùsùlùmí lórí mùsùlùmí ó náà ní ká dá ẹni tó pè wá yẹn lò lópin ìgbà tí ò bá ti sí nǹkan kan tó lè di wa lọ́wọ́ láti dáhùn wọ́n ní ká dáhùn. pẹ̀lú yóò jẹ léyìí ọ̀ràn yẹn ni fígbé kó dáhùn kọ́ wá màmá kọkọ̀ láti dáhùn nígbà tí ò sí nǹkan kan tó lè kọ dínà rẹ̀ láti dáhùn ó ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nítorí ẹgbàá wa tọ́tọ́ kọ̀ sí pé téèyàn bá kọ̀ láti dáhùn. فقد عصى الله ورسوله وتساء الله أتي من سارع النبي محمد صلى الله عليه وآله وسلم عندما ستي في حقي تيما تقولات سي إن تسيروا سبعون هنا لما نكون كبيرة من الكبائر يسلاني نعم يسلان لا إذا دعي wọ́n ṣe bìnnáwó rẹ̀ lil majhul wọ́n sọ ike ìdàdá almuslimu akhahu tí mùsùlùmí bá kú ọmọ ìyá rẹ̀ wọ́n gbé pamọ́ nítorí àti mata ni wọ́n máa pè tani mùsùlùmí náà ni wọ́n máa pè mùsùlùmí ọmọ ìyá rẹ̀ nínú èdè lárúbáwọ́ ilé ń bẹ nínú sábàbí tí wọ́n fi máa ń gbé ẹni tó ṣiṣẹ́ pamọ́. يعني كسبب من الأسباب التي من أجلها يبنى الفعل للمجهول nínú àwọn sábàbí tí wọn fi máa ń mọ iṣẹ́ lórí ipá ní dákọ ẹni tó ṣe é oní ẹni kọjá pé ẹni tó ṣe wọn àti mà mùsùlùmí náà ni ó pè mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ tó àdìsí wa tọ́ka sí pé a máa rí náà ní ní gbogbo ìgbà àwọn ẹrú ọlọ́run tí wọ́n máa ṣe ṣèyàmú tẹ́tọ̀wọ̀ àwọn ẹni tí ò ní dá ṣèyàmú tí wọ́n dúró de Ramadan nìkan torí ẹ̀ ó pàtàkì káwọn ẹ̀ka ní ẹ̀mí àti ṣẹ̀sìn fún Allah kọ́mọ́kẹ́jẹ́ pé tí Ramadan bá dé nìkan là máa ṣe ṣèyàmú ìgbà tí ò bá sí Ramadan àwa kì í ṣe ṣèyàmú tẹ́tọ̀wọ̀ torí ẹ̀ náà sọ pé tó bá pọ̀ ń bá ń ṣe sòyàm fẹ́lì òsọ́lì ṣàdúà fẹ́ni tó ránṣẹ́ pé ọ̀ eléyìí túmọ̀ sí pé ọ̀sọ̀lẹ́tò fìlúgọ́ tẹ̀tì bìmọ̀ánì dùà níbi lábára ọ̀sọ̀lẹ́t ìtumọ̀ rẹ̀ làdùà ọ̀sọ̀lẹ́t ìtumọ̀ rẹ̀ ní àdùà lédè lárúbáwá gbàdé tẹminọ́lọ́jì ti ṣẹ̀ríyà kìí ṣàdúà àdúà ọ̀kan nínú táǹpẹ̀ ń sọ láti ni ibadatun makhsusa mubtada'atun bit-taslim wa mukhtatamatun mubtada'atun bit-takbir wa mukhtatamatun bit-taslim ìjọsìn kan ní tá sọ́tọ̀ tá máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Allahu akbar tá sì máa parí rẹ̀ pẹ̀lú asalaamualeykum tó bá sọ sọlẹ nínú sẹríya ìtumọ̀tumọ̀ sí i ṣùgbọ́n lédè lárúbáwá ṣáájú kí islam ó tó dé ọ̀sọ̀lẹ́ tẹ̀sí ibi màá ní dùá faqat tó máa rẹ̀ ní àdúrà lásán torí ẹ̀ ṣeré alẹ́sìn lò láwọn àyè kan náà pẹ̀lú ìtumọ̀ àdúrà yẹ́bọ́lá ọbẹ̀ ẹlẹ́dàá ó ti sọ wípé ọ̀sọ̀lẹ̀ alayhim inna salataka sakanun lahum máa ṣàdúrà fún wa àdúrà tó máa ń ṣe fún wa yóò máa jẹ wọn ní káyàbalẹ̀ ó sì tún lè túmọ̀ sí as-salatul makhsusa bima'na salatul janaza tọ́ pàtẹ́lẹ̀ wa ni kò máa ṣàdúrà fún wa ẹni tó bá rí zakat wa anabi sallallahu alaihi wasallam máa ń ṣàdúrà fún ẹni tó bá gbé zakat wa pé. اللهم صل عليه اللهم صل عليه أدعاء قبل ذلك أبو أوفى هنا كان أن تقول زكاة وان أنا يعني اللهم صل على آل أبي أوفى اللهم صل على آل أبي أوفى هذا للين طيب irú rẹ̀ náà ni sọ́lì o ṣàdúrà fẹ́ni tó pè ọ́ nígbà tí wọ́n ní já sèyàmù rẹ̀ pẹ̀ntì pẹ̀ntì pè ọ́ wá ṣe kọ̀ bá sèyàmù rìn ńbùkátà kọ́ ọmọdékùn sọ sèyàmù. yóò bá tó ṣe mà kíkọ́ ọ̀sọ́lá ẹ̀tì ó ti máa ń wá àdúrà. láwọn yìí míì eléyìí tí ẹ̀ṣẹ̀ríà tọ́tọ̀ kàfi tọ́ tẹ́lẹ̀ sọ́ọ̀lì kò ṣàdúrà fún ọ. ọ̀rọ̀ pé ọlọ́run ọba yóò fòrè sí ní tẹ́ǹsì ó pé àwọn tọ́ ọlọ́run ọba yóò jẹ́ kí àwọn ẹni rí ọmọ jọ ń jẹ yín. wasallat alaykum almalaika àwọn mẹlẹ́kà ọmọ sàdúrà fún yín. wa aftara indakum as-saimun àwọn tí ń sọ sùn yá àwọn àmọ́ sínú lọ́dọ̀ yín. gbogbo àwọn ilé àdúrà náà ni. tó bá dé pé wọ́n sọ sùn yá kọ̀ jẹun ni o kọ̀ jẹun èdè pé wọ́n sọ sùn yá àmọ́ àwọn ni wọ́n ti. kí ni dèrò sí kí ni pé dèrò wá jẹ dèrò náà jẹun náà ni torí de pé sí ti pè ọ jẹun eléyìí jẹ bó ti ṣe jẹ mẹ́ọ̀. nínú riwaya ti Jabir ibn anábì sọ nípa ẹni tí ń sọ yẹn pé ìyẹn ni pé o lè já sòyàmù rẹ nítorí ẹ kò sí wàhálà wàlàkì ó ti já ó ti bàjẹ́ nù kí ẹsẹ̀ pọ̀ gba aládàá o torí pọ̀ tẹ̀lé súnà pọ̀ jẹ́ o sòyàmù ti bàjẹ́ ó ti bàjẹ́ nù ọlọ́run bọ́ sọ àtijọ́ mi eléyìí jẹ́ ti ṣe jẹ́ mẹ́ àwọn ọjọ́ tó wàlímà nínú ẹ̀sìn tó bá ṣègbéyàwó kọ́ba lọ́dọ̀ àwọn fòkàá gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé síwájú wọ́n bẹ nínú wọn àwọn tí àgbọ̀yé wọn lọ sí di pé a lè ti ṣe wàlímà ṣáájú kí wọ́n tó so yìgì a sì rí nínú wọn ẹni tó sọ pé wàlímà lè wáyé pẹ̀lú yìgì ètò túmọ̀ sí pé oúnjẹ tẹ̀ ń fáwọn èèyàn tán jẹ náà kí ló ń ṣe wàlímà àbígbà tẹ̀ ń fẹ́ àwẹ̀ ń wòran gbẹrẹ fún un síbẹ̀ ń sá ń pín ibi sí ìta Idris. <laughs> ẹ̀ ń pẹ́ ráìsì fa gbogbo ráìsì tẹ̀ ń pè ní ọjọ́ àdìtúmọ̀ rẹ̀ ìgbà tí àwọn fòkàwá yẹn sọ pé pẹ̀lú yìgì wàlímà lè wà ẹ sì rí nínú wọn ọjọ́ sọ pé lẹ́yìn yìgì ni ó kì í gbogbo mẹ́tẹ̀ẹ̀ta sáàsì kan abẹ́ ẹ̀sìn kankan ẹ̀ bí kọ́ sẹ́lẹ̀ máa fa kíkọ́ rí pé kí ọ̀fẹ́ olúwa rẹ̀ kò ṣe wàlímà ọ̀fẹ́ olúwa rẹ̀ ó ti ṣe wàlímà tọ́ eléyìí jẹ́ bá ìgbà tí àwọn fuqaha'ul muhaddithun àwọn tó mọ sípè àmọ́ tẹ́ pé máa hadith gan ni wọ́n specialize fún nínú wọn láti rí imam ahmed ibn hanbal ishaq ibn rahuya àwọn eléyìí ń sọ pé ìjọ kẹta ni wọ́n rò pé yé wa because nínú fiqh eléyìí sọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ because ìgbà tí àwọn ẹni tó sọ yìí pé kò sígbà tá a ṣe wàlímà tá a ṣe wàlímà ebi dùnú ló fi hàn so wọ́n ní ìdùnnú ṣáájú kí n tá a fẹ́ dùnnú sí ó tó ṣẹlẹ̀ ńgbà wọn súnmọ́ wọn ọlọ́ọ̀la fẹ́ fún torí pé ṣẹ̀rí àsọ yìí pé máa kọ́ ọ̀rọ̀ bẹ̀ ṣàyíá àkàdà hukma gbogbo tó bá ti súnmọ́ nǹkan kan ìdájọ́ rẹ̀ náà ni ọgbà ní ìsìn ẹ̀sọ́ ìgì láago mẹ́jọ ẹ sì ti ń pín oúnjẹ fáwọn èèyàn méje àbọ̀ ó súnmọ́ra wọn àbí ó súnmọ́ra wọn ṣé àárẹ̀ ni tí ó di oúnjẹ wọn aago mẹ́jọ àbá àníri àkọ́kọ́ tó lẹ́ni tí bá máa lọ́ra tọ́ wọ́n ní àwọn àhàdíìsì tó wá kó sì tọ́ dàgbà kó sí ní táwọn olùmọ́fin máa yàpọ̀ ẹnu náà kó sábìsì tó sọ pé ọjọ́ kẹta lẹ gbọ́dọ̀ ṣe wàlímà ọjọ́ kejì lẹ gbọ́dọ̀ ṣe wàlímà ọ Ọjọọ náà lẹ gbọ́dọ̀ ṣe wàlímà láti ilẹ̀ o lẹ́yìn ọdún mẹ́wàá o kò sí. sọ nípa àpéjọ mẹ́ta náà ni àdìfihàn tọ́ka sí because ntọ́ka tọ́ka sí nípa Ànábì sallallahu alaihi wasallam fẹ́ lágbájá nínú àwọn ìyàwó rẹ̀ wá dijọ́ kẹta ó dijọ́ kẹta ó sọ ẹ̀yin náà o ni ẹ máa ṣe o. nítorí pé wọ́n máa ń sọ yìí pé tánàbì bá ṣiṣẹ́ àtọ́ba sọ̀rọ̀ níta máa mú nínú àwọn nǹkan méjì nìyẹn kì sọ̀nà kan náà wọ́n àtọ́ka sí ẹ̀rí kan náà pẹ̀lú agbára kan náà nítorí pé gbogbo àwọn títí ń sọ pé wọ́n ṣe wọ́n ṣe kò sí ìtọ́sọjọ́ kò sí sí ìtọ́sọ pé ìjọba ẹ̀ ṣe àwọn máa sọ pé ìgbà tá nàbì sallallahu alaihi tá a rí kó ṣe wàlímà ń jọ kẹta a sì rí nínú súnà tiẹ̀ pé wọ́n ń ṣe wàlímà ṣáájú kíyàwó tó wọlé tí gbogbo ìyàwó tó wá wọlé náà kẹta kan la rí kí sọ pé kẹta ìyàwó wọlé lónìí wọ́n ṣe wàlímà náà lónìí báyìí ṣé bẹ́ẹ̀ ìgbà tó sáwọ́ lé náà sàn áhà sọ̀rọ̀ nítorí ẹ̀ àwọn fòkànhá sọ pé ó ṣeé ṣe lára ń tọ́ dẹ́sẹ́ ká dá rẹ̀ pé ni kò ló mà nítorí gbogbo àdìsí tó sọ̀rọ̀ ọ̀lẹ́ kò kò kò kò spẹsifáì rẹ̀ tẹ̀sán túmọ̀ sí pé ẹ̀rì láyé tó kú máa wọ́n sọ igi wọ́n tó máa pín oúnjẹ oúnjẹ ọ̀sọ́pọ̀ ní ìsìn ẹ̀yìn tí ń pín oúnjẹ ńgbà tẹ̀ ń sọ igi oúnjẹ kí ni náà rí pàápàá jùlọ àpò ọkọ lówó ti wá ókè wọ́n sì fọkọ fi bu ọkọ láti rí ni ta ló ṣe oúnjẹ ẹni tá a ṣe bò láti rí ni ẹni tó wó jáde lápò rẹ̀ ni kí ló ń wá ṣe yun preparation for walima àbí wọlímọ̀ itself ẹ dáhùn á torí tó bá jẹ́ pé kí ẹ bá ṣe wọlímọ̀ sóye tẹ́ bá lọ so igi báyìí ẹ má jẹun ẹ má gùjẹ lọ kájọ máa wúra wa báwọn bàbá tí wàá tún kakótó apàdé o fa kí lẹ́yìn ọmọ sọ Yorùbá lẹ o <laughs> àwọn arọ yìí pé ẹ tààrọ yìí kó máa kú ọmọ ẹ so ọkàn wo wàá ràn nífa <laughs> so torí ẹ òun náà kí ló ń ṣe gbàtí wọn kó wọn kalẹ̀ kí ló ń ṣe ẹ sọ̀rọ̀ náà ṣe ọkàn fẹ́ dánwó ọfẹ́ ẹ ọfẹ́ dákòwò àbí nǹkan kan ló intend kó ń ṣe is it not walima sáwọn fọkàhá yẹn ni walima ni wọn náà ń ṣe because àṣekàn ní ìsìn àtúnikẹ́ tó máa wá ń jọ́ mi mo rò pé yé wa owó náà ní lọ yẹn sá sá ọ̀lẹ́lẹ́ ẹ sì ké gbogbo ọ̀lẹ́mọ̀tá ti dọ́lá ń bọ́ ti ní ká tó lè rà wọ́n ti ní ká ẹ ọkọ ẹ ké sáde fi hàn o ẹ má sọ̀rọ̀ láì ronú sí o tó ilé ọkọ wọ́n ti ní ká ẹ ṣe wọ̀lẹ́mọ̀ àbílẹ̀ náà. tọba mmadụ tìtọ sọ ọkọ ọgbẹbù àdìsí kankan sọ ọkọ sọ pé ìyàwó rò pé yé wa ìńtánẹ́ẹ̀tì kan sọ fún ọkọ ni sọ ibi tó ọkọ ti ṣe wà dáhùn bàbá ló ti ohun tó tí bàbá bá ní àwọn àṣẹ kò túmọ̀ sí kò tí ì ṣe wàlímà o ẹ̀hẹ́n tí wọ́n náà máa ń ṣe ọgbọ́ èmi mo fẹ́ yọ mo fẹ́ ẹ̀ máa ká lọ ìwọ náà lọ mà ó túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn kò lé tó ọwọ́ tó pọ̀lọpọ̀ fi mu nísìnyí wọ́n fẹ́ ṣègbéyàwó inú rẹ̀ ń dùn ọwọ́ ayọ̀wó òfin sí oúnjẹ òun pín fáwọn yẹn oúnjẹ kí ló ń pín oúnjẹ àkíkà ni àbẹ́jọ wọlé máa àkíkọ́tò bíi àbójútó rẹ̀ lima tọ́ lẹ́yìn ìjẹba. tó àdìsí wọn sọ pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé ta'amul walimati awwala yawmin haqq. eléyìí kìí ṣe pé wọ́n ń fẹ́ specify ọjọ́ tó ṣe wàlímà. ṣùgbọ́n tó bá jẹ́ pé ìjọ́ tí wọ́n ṣègbéyàwó náà ló ṣe wàlímà àbí wọ́n ṣe wọlé mọ́ until ẹ̀yìn ìgbà tí o ṣègbéyàwó tán pẹ̀lú jọ́ mélòó. ó ṣe ṣe kọjá pé ẹni tí ń ṣe wọlé mọ́ ẹ kò sí lọ́jọ́ kan ṣoṣo. kọjá pé wọlé mọ́ ti ẹ̀ continuous ni wọ́n ṣe lónìí wọ́n tún ṣe lọ́la wọ́n tún ṣe lọ́túnla pé ọba ọba ọba ní kaba àti ọ̀jẹ̀ lónìí ọmọ àbọ̀ lọ́la o àwọn tí ọ̀jẹ̀ lọ́la ọmọ àbọ̀ ní ọ̀túnla o àwọn kan wà tó ìpọ́n lówó ló ń fi ṣe bẹ́ẹ̀ ẹgbọ́n tá a nàbì sọ. النبي صلى الله عليه وسلم طعام الوليمة أول يوم حق oúnjẹ wàlímà tó yẹ sè táwọn èèyàn tó pè wọ́n wá jẹ lọ́jọ́ àkọ́kọ́ tó ṣe wàlímà lẹ́yìn lọ́ọ́rọ́ àyàn tí wọ́n ní kò ṣe tó bá ti ṣe o ti bọ́kun ọ̀rọ̀ àyàn kúrò lọ́rùn rẹ ọlọ́run gbà lẹ́sìn. ẹni tó bá sì tó tún bá dọ́jọ́ kejì tó tún ní wàlímà tó wà lọ́la àwọn ènìyàn ọ̀tọ̀ àwọn ọmọ yẹn omi sẹ́ni sọ́nà oúnjẹ àtijọ́ kejì náà sọ́nà ni kò tí ì dàdáadáa lẹ̀ kò tí ì di wàhálà wọ́tọ̀ àmú yẹn ọmọ ti súnmọ́ àti gbọ́ kárí mi ẹni kẹta wípé wàlẹ́ máa jọ mẹ́ta la fẹ́ ṣe ọjọ́ alákọ̀ọ́kọ́ ọ̀ràn yẹn ni ẹlẹ́ẹ̀kejì súnà ni ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ àṣehàn ni. súnà táwọn sọ ń bí òun náà ni tó ṣe pé ṣíṣe rẹ̀ yóò jẹ́ kéèyàn ọba ládàá iṣẹ́ yàn dẹ́sẹ̀ òun náà ni irú súnà tẹ́ máa ń kanu fọ́ọ̀kì yẹtù pé súnà pé lánàá ànábì ni ànábì wo náà wàá ṣe wọlé máa jọ kínní kejì kẹsẹ̀ pé kíni. ìjọ náà ni ìjọ náà ni ṣùgbọ́n súnà tí wọ́n ni pé súnà tí ò jọra àyàn ọgbàládá tó o sì ṣe kò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ wọ́n máa ń sẹ́mà á sẹ́mà bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá sì torí tá a bá ti róríta mẹ́ta tá a róríta mẹ́rin tá a róríta mẹ́fà sígbà tí mẹ́jọ tún wà oríta kóríta ló kù sọ̀rọ̀ lè máa jẹ alákọ̀ọ́kọ́ kọ̀sẹ́ńtọ́ bíọ̀n tìjọ́ kejì ó tún wá sí sẹ̀rí àtúní kò burú jọ́kẹ̀ta àṣehànú gbogbo ẹni bá gbéra rẹ̀ hàn ọlọ́run gbé hàn pé ó ń kárí mi lélẹ́yìí kọlọ sànù wa sọ eléyìí túmọ̀ sí pé wọn náà bó bá ti dáhùn tíjọ́ alákọ̀ọ́kọ́ ó ti tó o tíjọ́ ẹlẹ́ẹ̀kejì kìí sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ pé kò dá o tíjọ́ ẹlẹ́ẹ̀kẹta àbùkù lọ́ọ̀kan bẹ̀. eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin. ẹ̀hẹ́ mo lówó wọ́n fẹ́ kó ọ̀pọ̀ mo lówó sọ̀rọ̀ pé náà ló ti wọ́ tíjọ́ kẹta o a máa ṣe nǹkan bí olóṣù kò burú bàbá olówó ariyin o ọ̀nkarimu ọlọ́run atúfó lọ́sàn-án gángan níbi tí blanketi kan sí tó lè bò lásìrò wọ́n máa ń sánmà á sánmà ọlọ́hùn bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá gbéra rẹ̀ hàn látàrí kárí ni ọlọ́run ọba ó fi hàn pé ń kárí mi lélẹ́yìí torí ẹ̀ nìkan máa ṣe nǹkan láti gbà láàdá kìí ṣàṣìdẹ́sẹ̀ gbogbo ohun tó sì lè ba tiwa jẹ́ ẹ̀jẹ̀ á máa jìnnà sí nítorí pé nítorí bá ti bọ̀ ń sẹ́jọ́ ó ti bá tiẹ̀ jẹ́ níjọ́ tó ń lọ kórè níjọ́ gbèsè láyé tí ó ṣe sábà bí àti wàlùjánà ò ní rí nǹkan kan gbà ń tiẹ̀ àfòfò àbàdánù ó dàbí kí ọmọ kó sápò ní tí ọmọ kó ti lu. owó sílẹ̀ ṣíṣe sọ́sá kò ní bọ́ọ̀lẹ̀ ẹlòmíì mu owó wa ti nájà wọ́n ní ọ̀kẹ́ náírà lọ́sàn lọ́wọ́ kọ́ owó bá ní ọ̀rọ̀ mú sẹ́kù rama kọ̀ rama díjà gbẹ̀ndà kìyàmà nù gbogbo sẹ́rẹ̀ ti jò dànù kí ni tó fẹ́ rí mú àti sunkún èèyàn bá sún ẹ̀jẹ̀ nígbà tí ó sàǹfààní tẹ́lẹ̀ kárí mi ọ̀dá o gbogbo tí èèyàn bá ti tẹlẹjọ tẹ́lẹ̀ yọ bàjẹ́ ó dàbí ìgbà tí èèyàn ti kọ́lé gbogbo ẹ̀ dá ó ti ṣiṣẹ́ tí gbogbo ẹ̀ dá ó ra àwọn tirẹ́là lọ ra gbogbo ẹ̀ lọ ra kínní kan ọkàn màmá fọ́ pẹtrol sí lọ́ba dáná sí àti ilé àti gbogbo ẹ̀ pé wọ́n ti aláàánú mú nǹkan lọ sí alùpùpù ẹ̀ ni kárí mi rí ó sì wọ àwọn èèyàn míì lẹ́wù tí wọ́n bá ti ṣe wọn ọ̀gbádùn sọ èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹ̀mí rẹ̀ lógun láti dènà síwà burúkú yìí. náà lànàbì sallallahu alaihi wasallam ń sọ pé kárí mi gán bọ̀ ń lẹ́rù fún adùmọ̀sẹ́hìn dàjà lọ. ẹ̀rí pé ní ìsìn ti gbẹ gbogbo àwọn koríko tó hàn lẹ̀ tẹ́ máa gbóòórùn iná lásán wọ́n lè gbiná. wọ́n pé ẹ̀yin máa máa sáná sí tó bẹ́ẹ̀ ni iṣẹ́ rí èèyàn pẹ̀lú kárí mi yóò jó ráúráú ni yóò di gbàgbé mi èmi ti yà ọ́ torí pẹ́lú wọn bá mọ́kọjá kọjá ká máa fi sorogún pẹ̀lú ẹnìkan nínú iṣẹ́ ìjọsìn tá à ń bá ń ṣe pé wọ́n àti lágbájá yà rọ́bì ẹjọ́ pin a'udhu billahi minash shaitani rajim torí kọ́ rọrùn láti borí ẹ̀mí kó jìnnà kó sọ wá fún kárí mi afẹ́ntọ́lọ́n bá gbà lẹ̀ àwọn aníyé jẹ̀mí wa lógún títí tọ́lọ̀ bó fi sànù wa àmọ́tá bá fi lè lọ sọ̀rọ̀ alẹ̀ ní sọ̀rọ̀ alẹ̀ fàṣẹ tọ́ nínú ó ti lérí lé kápò níjà sórí ara tó sì máa bá àjà náà ni kọ́ máa sọ ìfẹ́kùfẹ́ sí wa lẹ́mìí ẹ máa ṣe nítorí àwọn èèyàn máa sọ nítorí àwọn èèyàn ṣe nítorí ṣe kí wọ́n lè yìn ọ́ so eléyìí náà sì máa bá yàn ṣẹjẹ kọlọmọ bá wa ṣẹjẹ. tọ́ wọ́n ní àǹtó gba àdìsí wa alimami Tirmidhi ìṣàgọ́rọ́bọ̀ owó pé ní hadithun gharib tọ́tí gbọ́ àǹtó gba àwọn tí wọ́n gba àdìsí sahih wa ni àdìsí wa ni shahid ṣáàrẹ̀t onílàdí ìsìkìtùmọ̀ wọn jọra wọn kígbóló wọn jọra wọn àmọ́ látọ̀dọ̀ sàábé méjì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sọ pé ọ̀kan jẹ́ ṣáàhìd fún kejì ọ̀kan jẹ́ ṣáàhìd fún kejì ẹlẹ́rìí lọ̀kan jẹ́ fún kejì tó yàtọ̀ sí mọ̀tàbà wọ́n ní àdìsí tó jẹ́rìí fún tó ń wá sọ̀dọ̀ Anas lọ́dọ̀ al-Imam eléyìí náà fi hàn wá pé kásì wàlímà ọ̀ràn yẹn ni kásì wàlímà ọ̀ràn yẹn ni wàlákìn asọ̀pẹ́ tó dọ́gba nù wàlákìn èmi fẹ́ lè wàlímà ìwọ̀n á ní tí ń fi ṣe àṣẹ pé gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn títí tí mo fi kú ìrìn tí ń fi ṣe aláàánú lọ́lọ́ aláforíjì náà lópin ìgbà tó bá pè mí gan alára kìí ṣe pé mo gbòòrò pè ní í ṣe. wọ́n láìkí wọ́n sọ pé dandan gbọ̀n wọlé mọ̀ lè ṣe é ṣe láì para fún mi àbí ò lè ṣe é ṣe láì pa màálù láì pàgbò láì pàgùtàn wọ́n sọ bẹ́ẹ̀ kódà kò sẹ́ni tó sọ pé nítorí pé ọ fẹ́ ṣe wàlímà wípé o ọgbọ́dọ̀ pa adìẹ sẹ́ni tó sọ bẹ́ẹ̀ so al-walima ntagbara abaka ni torí la yukallifu Allahu nafsan illa wus'aha nínú ara ni la yukallifu Allahu nafsan illa ma ataha lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́ bá kì í di nǹkan kan rú ẹ̀dá kì í la nǹkan kan bọ̀yàn lọ́rùn àyàfi ní téèyàn lè ṣe ẹrù tá a bá lè rù ní máa gbèrú wa nínú ayọ̀ kejì ọlọ́wọ́ bọ̀ ọ̀la nǹkan kan bọ̀ yẹn lọ́rùn pé kéèyàn ó ṣe àyàfi nínú ìwà bí o tó fún yẹn náà ọ̀sọ̀ pé kọ́ lọ jíwoló òsọ pé kọ́ lọ ṣe báárà inú àwọn àwọn ọba tó lọ́n fún ọ náà níwọ náà ti ṣe tiẹ̀ eléyìí jẹ́ ti adéfì tí afẹ́fi kásẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ alẹ́ lálẹ́ ètí àdẹ̀nulẹ́nìs òun wọlé tọ̀tọ̀ sọ̀fíyà. بنت شيبة رضي الله عنها قالت صفية أما شيبة لو بعدتي و... صفية إيه أني أعلم النبي صلى الله عليه وآله وسلم على بعض نسائه صحابي يعني ọlọ́ọ̀lẹ́ fi ṣe wàlímà lórí àwọn kan nínú àwọn ìyàwó rẹ̀ ó ṣe wàlímà lórí ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ tó fẹ́. gbẹmọdẹ́nu mi ṣàìr pẹ̀lú múdù méjì ti ṣàìr Allahu akbar olùkọ́ ẹ̀ dá múdù mọ́. ìjẹ́ wọ́n sọ pé ń zakatul fitr múdù mẹ́rin láàmú ayọ̀ fẹ́yàn kan táǹpẹ̀ ní sọ́ọ̀ múdù ah. méjì tọ́jú ààbọ̀ ń táyọ̀ ní zakato sọ̀tọ̀ fẹ́yàn kan nànàbí wàá fi ṣe wàlíìmà fọkànnú yàwó kí kí wọn náà wàhálà tó wà bẹ́ẹ̀. àbí kárí mi lẹ́bù làwọn bá àtẹ́jù ń tọ́gbọ́n àwọn ọ̀ká lọ́nà ọkọ̀ ọ̀rùn ọ̀gá wa ní sallallahu alayhi wa sallam ẹni tó ń fi wá mọ̀nà tí ń kọ́ wa ní ní táàmà wọ́n fi hàn àpò ìgbésí ayé rọrùn ẹ̀sìn rọrùn gidigidi àfẹnjẹ́ ọba fẹ́sì. anábìyí kanáà ní sọ fún Abdulrahman ibn Awf tọ́pẹ́yàwó pé àwọn ilé wọ̀lẹ́wù bìṣà ṣe wàlímà kódà kó ṣe pé àbùtọ̀lọ́pà ẹlẹ́dìí yìí kan náà ti ń kọ́ alẹ́ kọ́ báwọn òun lọ́wọ́ pé àwọn ọlọ́jọ́ pé múdù méje ẹ mọ́ múdù yẹn kọ́ọ̀pù bíi kọ́ọ̀pù pílásíìkì tá a máa fi mú mi irú rẹ̀ méjì bọ́jà ráìsì bọ́jà wà náà ti ṣe wàlímà iná làá sọ pé wàlímà wàlímà yẹn ẹni tó bá lọ síbi wàlíìmà tọ́da ẹni tó pè lóhùn ìfẹ́ lọ́yẹ kó gbé ọ lọ kò sì sí tẹ́ni tá a nífẹ̀ẹ́ gbé kalẹ̀ tí ò ní jọ wá lójú nítorí pé n tó gbé wa wá kọjú oúnjẹ o à ìjẹun láyé tẹ́lẹ̀ àti agbọ́n tó dá yìí Allahu Rabbul Alamin ò ti fi tákù kọ́ oúnjẹ ṣé oúnjẹ tiẹ̀ lọ́mú ọ̀dàgbà oúnjẹ kan nínú gba mílíọ̀nù tó ti jẹun láyé ìfẹ́ ló ń tì ọ́ lọ àti pípé ìwọ mùsùlùmí ẹgbẹ́ rẹ lórí rẹ. àmọ́ àwọn wò pé kí ló gbé kalẹ̀ kí ló gbé tí ń gbin kí ló ṣe bẹ́ẹ̀ nìkan ò sórí yorùbá lẹ́bù. níjẹ́ ẹ̀yà ẹ̀ má jẹun kó lé nígbà tó ń tó gbé kalẹ̀ ọjọ́jú màjẹ̀ǹsẹ̀tẹ̀ mi wórówóró màjẹ̀ǹsẹ̀tẹ̀ mi wórówóró yóò bá lẹ́kọ̀ọ́. wàràwàrà tó di wọn jẹ gbèsè làwọn fẹ́ ẹ dákun ẹ wòwò ṣàìr mọdù méjì ṣàìr yẹn wọn kó lẹ́kọ̀ọ́ ni wọn lè pò ń kókó wọn lè wọn lè abẹ́rẹ́ nǹkan náà mọdù méjì ah, ẹnìkan ní sọ pé bá lẹ́bi ni. نعم أحمد العواد الذي بلغ أقبل بلغ إنا فتنا لك فتحا مبينا ليغفر الله لك ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما الذي يا àwọn اوكي لا lẹ́yìn fún apá ẹ̀rìsì ráìsì àpò mélòó abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ múdù méje o kálukú ọmọ jẹ kò ní tánì yóò ṣe gbogbo ògbà yóò ṣe gbogbo ògbà náà ni àdéhùn àti gbóúnjẹ múdù méjì kalẹ̀ gbogbo ayé ọ̀rọ̀ àjẹ kò ní támá ẹ̀rọ simplicity àwọn máa la wàhálà bọ̀ra lọ́rùn ọ̀gbìn ẹ̀ ti sẹ́ ní ìsìn olókùtà gan wọn. kí wọn á sọ pé wọn ṣe àpò ráìsì mẹ́ta yọọ mọ ibi tó ti jáde àbí òní ma ẹni tó sì bá jẹ táwọn dáàmú á ti tu wọ pé òun ti jẹ léyìí tán ẹ jàpá ẹ bá kó àwọn àtẹkàwé yẹn mo rò pé yé bí ẹnìkan sẹ́ ń yà sí social media ní ìsìn yóò rí ni tó gbé tẹkàwé tẹkàwé tẹkàwé tẹkàwé tẹkàwé tẹkàwé bíi mélòó ọlọ bíi mẹ́jọ. ọwọ́ ẹ̀dì mọ́ ẹgbẹ́ báyìí wọ́n bá kan lọ sódà táwọn yòókù ní sakoto parí ẹyọ kan. tó akramakumullah wàláhì ẹ̀sìn ṣe fún wa àwa ló kù ká gba ìrọrùn ó túmọ̀ sí ìyẹn fẹ́ ṣe kò lágbára ju lọ. dá sínú gbogbo pílásítìkì ẹ̀rín ti ń pa yín torí ẹ sọ lẹ́nu ẹ sọ adagari yẹn sínú plastic sá wọ́n sì máa bá a fi ṣúgà ṣúgà díẹ̀ sí àbóyin náà wọ́n bá a kẹ́ sí wọ́n pé yé wọ́n sì máa wá wá àwọn kulikuli o dárúkọ wá sí gbé gàrí tiẹ̀ kulikuli méjì barakallahu fikum barakallahu fikum barakallahu fikum barakallahu fikum ẹ wá kékeré ni barakallahu. <laughs> wọ́n á sọ ló wọ́n pé ṣé wà ní bàbá ọlọ́kà lọ́wọ́ lẹ́yìn náà fẹ́ pé wàrà oró bẹ́ẹ̀ táwa bá ti mọ̀ pé pẹ̀lú gbé wa lọ́wọ́ àní rì mú gàrí gan ti pẹ́ yàtọ̀ sẹ́ńtì mọ̀ gàrí láàárọ̀ àtọ̀sán àtàlẹ́ o jẹ́nẹ́rálì ti mú gàrí ti pẹ́ wàlẹ́ ẹlòmíì yóò ṣàdúrà ṣàdúrà fún mi torí délé yìí ẹlẹ́jà á máa jẹ́ pàwọn náà là ń tira wá ti ṣe látàrí kí là ń sọ nípa tó ọmọlàkejì wa ṣe wọ́n mọ ọlọ́run ti ṣe yọ padà ṣe takùtọ̀ lọ yọ padà kọ́ ọ̀run rẹ̀ bọ́ńtágbára rẹ̀ ọ̀ká ní yorùbá lẹ́bù kan wàhálà pọ̀ mbẹ̀ pàtì bí ìta ń ṣe ní ìṣe o ìta àwọn èèyàn ń ṣe ní ìṣe o èyí táwọn èèyàn ń ṣe ní ọlọ́run àkàmọ́ ah, ń tá yóò fi máa bú wá o kò burú lọ́nà bá pè ní tí ẹ̀fẹ́ ká yóò bú mi ní ọ̀bà tọrùn rẹ̀ bọ́ gbogbo ẹ̀ yorùbá sì máa yáyàn lówó ṣe gbogbo nǹkan yìí wọ́n máa ká táwọn ìpàmọ́ fún yàn wọ́n táwọn ẹ wọ́n ti pè wà fún ọ tẹ́ fi ṣe ọbẹ̀ gbẹ̀gìrì abẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ̀ wọ́n tún lè ta àwọn orí màálù fún ọ̀sá wọ́n lè ta àwọn kẹ́gì epo fún ọ̀sá so gbogbo ẹ̀ ń bọ̀ bá ti dijọ́ kejì ọgbà kálukú òde ni owó nǹkan ebi sọ bá dijọ́ kejì owó tẹ́ ẹ bá pa gbígbà tó ń tajà ni ọlọ́run ṣe àwọn èèyàn jẹun àrówó so they fail to pay before service so ni wàhálà ọba so nítọ ẹ ń kàn gbójẹ ní ẹ̀sánwó à ẹ wọ́n ń ká bọ̀ lọ à mọ̀ wọ́n ti ń ta ń jẹ subhanallah tí ẹ má jẹ́ àti àwọn ọmọ ya wa ká tí wọ́n lu ń tágbára àwọn kan bọ́lá ṣe fún àwọn kan àwọn kan ò ní tó wọn ẹni tó ní kó wọn máa nánu tó ní ẹni tí ò ní ọwọ́ àwọn ọba tó náà ní ẹja jọjọ wá lójú lèyìn fọk lò sáàtì mẹ́n sáàtì wọ́n máa ń kúndùrà àlẹ́ ìhèrè kọ̀ fàlẹ́yìn fọk mímà àtẹ̀hùlọ́ láàyò kẹlẹ́fọ̀lọ́ ọ̀hùnàfẹ́n ìlànà àtàhà fẹ́ẹ́jàlùlọ́hù bá dẹ̀ ọ́sẹ̀rìn yóò sọ̀rọ̀. akramakumullah ẹ má jẹ́ kí àìwá fẹ́ jẹ́ni táwọn èèyàn máa sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n máa bẹnu àtẹ́lù kó mú amọ́kùkù ṣe ń tọ́lọ̀ níka sí ẹjẹ́ ṣe ń tọ́lọ̀ bó ti ṣe ká ká má la wàhálà bọ̀ra wa lọ́rùn ẹ ṣé wọ́n ti rí rí ẹni tó fi ẹ wọ́n ti kú tó fi gàrí ṣe wọlé mọ́ sọ pé masha allah la quwwata illa billah omi tágbára rẹ ká tẹ̀mí táwọn ẹlẹgbẹ́ rẹ àbẹ́rẹ́ ní kúlọ̀ tẹ́ntì lọ mr kìnìkan tẹ́ntì lọ mr kìnìkan táwọn oúnjẹ mi jẹ́ pọ̀ ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ wọn fi ń sè náà ló tún gbé sí ọwọ́ adúlù wọn náà ń pọ́n tìlà a'udhu billahi minash shaitani rajim <coughs> torí ẹ̀ ibi tá a dùn ún lónìí. báyìí ṣe wàlímà lórí ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ olùwọ́n múdò méjì kí gbogbo ìyàwó tá nàbì bi lọ pa ìtayì rẹ̀ yọlẹ̀ ni bí ìgbà tó fẹ́ zẹ́nà ìtayì rẹ̀ sì yọlẹ̀ bí eléyìí á àwọn obìnrin yẹn sì dá ní ìsàlàyé lérò kọ́ máa sunkún pé ńgbà tó pé mi <laughs> ọ̀kan lọ pẹ́ran fún ọ̀pẹ́ran fáwọn bí wọ́n bá dán wò lónìí àwọn obìnrin àwọn ọmọ calculation bàjẹ́ ó lè pe àfáà ná látàrí ló ti fọ́ tíret náà àfáà ná agbọ́ pé ńgbà tó fẹ́ tán ó pa màálù hmm? olórí ibú <laughs> so a'udhu billahi minash shaitani rajim títagbára rẹ bá ka ni omi ọba àbínú kọ bá máa wẹnu rọfù òní tẹbi gbà tó gbọ tó bá su ẹni tó wẹnu rọfù náà ni ọ wà dáadáa madrid eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ o ọlọ́run ẹlẹ́dàá là ń bẹ kó túbọ̀ jẹ ká máa tẹ̀lé òfin rẹ̀ kó lè wá dènà sí ti ọ̀dà kọ́ran wa lọ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanakallahu wa bihamdik illa ant astaghfiruka wa atubu ilayk nítorí aleykum السلام. rárá o tó bá jẹ́ kó pè wá generally àwọn náà ń sìn bẹ́ẹ̀nbẹ́ẹ́ ajẹ́ kó ti pè wá náà náà aleykum salaam. ní ọjọ́. mi gbọ́ gbogbo ń tọ̀sọ̀ wọ́n pè yàn sí wàlẹ́ mà nìkan mọ́ gbọ́. Mhm. ààrẹ bá ti sọ tó bá ti mọ̀ pé wọ́n ṣe ń tọ́takùtọ̀ lọ́n ọ̀takùtà nàbì sallallahu alaihi wasallam báwọ̀ gbọ́dọ̀ lọ tó o bá lọ gan lọ dáràn. naam aleykum salaam. mi ń gbọ́ láti jọ kíni tọ́sídẹ̀ẹ́ wọ́n ti ṣe kíni. iná ìtàn á ń dálẹ̀ ńkọ́ èmi ọmọ àmọ́ ń bì ọ́ náà lè iná ìwọ wọn ń dálẹ̀ ọ́ ṣé náà palẹ̀ máa ní ok wọ́n wá ń wọ̀ràn ṣé wọ́n ń ṣe é lẹ́ẹ̀díjọ́ sátọ̀dẹ̀ àbí wọ́n ń ṣe wọ́n ń jẹ́ lójoojúmọ́ ẹ kà àdíntàdé ti ń sọ náà ọ̀ràn yẹn ni jẹ́ ẹlẹ́ẹ̀kejì súnà níjọ́ kẹta so wọ́n ti wá ń gbogbo ẹ̀ náà lẹ́kọ́ tó dijọ́ gbéyàwó am aleykum salaam wàlí màkàtún àti yorùbá máa ṣe kéńjọ tíyàwó máa ń lọ ilé ọkọ pé ó ṣe wàlí mà tẹ́ ẹ tí ó dé mọ́ káwíà ka kí ẹ ìbéèrè tẹ̀fẹ́ fún naam aleykum. Mm-hmm. ẹ ti wá nìyẹn ìgbà tí èso rẹ ò tí ì ṣe wàlímà nísìnyí àwọn èèyàn ìyàwó ni wọ́n ń pín oúnjẹ ìwọ ò pín nǹkan kan kí ló ń ṣe òun wòran ni. òun ò ra pé wọ́n ṣe wàlímà ahun ọlọ ọmọ owó jáde ni wọ́n ń ṣe wàlímà náà. aleykum salaam. ọkùnrin náà ti ṣe àwọn àgbẹ̀gbẹ̀ àwọn fámìlì àwọn tó wá ní ok ìyẹn ni pé ìyàwó ọmọ fún àwọn obìnrin ló ń jẹ àwọn èèyàn tó wá lágùn ọ̀dọ̀ tiwọn ọkùnrin náà máa gbogbo eléyà náà tọ́ ìfẹ̀sà èèyàn lọ́sà jẹ̀yìn àbí máa lò ìfẹ̀sà láti dé ẹ̀ mẹ́ta kò sí wàhálà. aleykum salaam àmẹ́gẹ̀ẹ́sì kẹ́ ẹ máa gbé sẹ̀mú vita tí ẹ máa gbé ta lọ bá wọn <laughs> náà tí ọmọ èèyàn ọmọ ìyá bá pè yín wọ́n ní tí ọmọ ìyá bá pè yín láti wá jẹun tí èèyàn sì ti jẹun tẹ sí ẹ lè fún lo owó kìnnì wọ́n lọ ṣàlàyé náà ṣé owó pé ẹgbàá ẹ fi kún àwọn owó náà yín tẹ́ẹ̀fì lè máa tọ́jú lé lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé àbí ẹgbà owó oúnjẹ tí mo jẹ lórí <laughs> àti mọ̀ pé yóò bá lẹ́bù ẹ̀ sàdédé fún wa àbí òye ẹ̀hẹ́n so eléyìí ẹ̀kọ́ ẹ̀kọ́ máa kọ̀ntínú láwùjọ wa ó yẹ kí ìfẹ́ wà pure pé ìfẹ́ ni wọ́n fi pè ọ́ ìfẹ́ ni wọ́n náà fi dáhùn ìfẹ́ ló fi jẹun mí ń tàǹjẹ fún ọ. àmọ́ nìsín ìmọ̀ àwò pé a ah, ṣíṣe ìyàwó responsibilities tó wà ń bẹ pọ̀ kò sì lè easy fún yẹn láti máa bá lọ bẹ́ẹ̀ especially for the first time àti pé sẹ́tọ̀ tó ń ṣe náà kì í ṣe pé ó tó rí ń bẹ lọ títí kí ẹ̀ wá kọ́ bá kù kí ẹ̀ wá bu owó kí ẹ̀ ò fún un pípé tó mú fi ràn yín lọ́wọ́ ni eléyìí kò sí wàhálà ń bẹ so irú rẹ̀ láàárín táwọn ẹ̀yà míì máa ń ṣe tí ẹnìkan bá ṣègbéyàwó bá gbogbo ẹni tó bá wá ọkùnrin yẹn ni wọn máa bùn lówó torí kó lè bá àfi lè mú ilé lọ́wọ́ kó fi lè bá àlè má ṣètọ́jú ìyàwó rẹ̀ dáadáa láì jẹun èsì pé ẹ bá ti gbóúnjẹ ọ̀rẹ́ wa gbà ẹ má bínú ọ bọ́ sásìkò ni sásìkò ìṣe ni olóòtú máa sọ two hundred mo jẹ́ three hundred mo five hundred gbogbo wọn ní gbogbo ẹ̀ ní ọ̀hà sórí àti àkórí a. so eléyìí táwọn Yorùbá ń ṣe wọ́n ń pè ní hibatu thawab nínú fiqh wọ́n ń pè ní hibatu thawab ẹ̀bùn tí mo gbọ́n ọ tí mo fẹ́ kọ́ san padà eléyìí ọ̀dà ọ̀nbẹ́ ní òfin pé wọ́n máa ń ṣe o àmọ́ kìí ṣe ń tọ́ bóyá tó bá ti bùn yàn ní nǹkan ẹ̀ máa wẹ̀yìn ẹ ti máa bùn lẹ́bùn kí sípẹ́ máa ní lẹ́mìí kí mo ń san oúnjẹ tí mo jẹ oúnjẹ tó ń wò ẹ ràn án lọ́wọ́ nítorí pé ẹlòmíì ẹ̀ máa ní tí ń ṣègbéyàwó yẹn <laughs> lápá jùlọ àwọn ọ̀dọ́ yẹn last card rẹ̀ ní fi ń ṣèyàwó tẹ́ pé the next day ẹ wá wòran wàlá ọ̀dọ̀ ni àánú ni torí òun náà mọ́rí out àmọ́ kò síbò sí fẹ́ sáré òun ní ìdìyàwó tí ọba ajẹ́pọ́rẹ́ ni sàánú ẹ̀ ìgbowó ìgbowó ìgbowó yìí ọ̀pọ̀lọpọ̀ wà stranded ni torí ẹ̀ táwọn náà bá sírò eléyìí sínú táǹsì ọ̀rẹ́ wa tó ṣèyàwó gba eléyìí gba eléyìí gba eléyìí wọn náà wọ́n sì fi sórí pé níjọ́ títí ẹ̀ náà bá dé ọ̀sán padà ká máa mú mẹ́ńtálítì yẹn kó lórí wa kọ́lá wọn nìkan ló ti kọ́ padà má san òfowópamọ́ sí lọ́dọ̀ ni tòǹgbà tó ti ṣe mí lórí ọlọ́run fòrè sí torí pé yóò tún máa jẹ́ njẹ́ ọmọ kọ́ọ̀jì àwọn yòókù náà láti fẹ́ yà wò aláàánú sì lọ́lọ́ tí o bá mú five thousand tó bùn yàn ọmọ iye thousand tọ́lọ̀ wọn bó fìdí fún ọ ọlọ́run fi bùkátà pé tó bá sórí fún ọkọ ọmọ kéde torí eléyìí ẹ jẹ́ ká fi eléyìí kọ́ra kì í ṣe pé mo jẹun náà mo á mú fifty naira kan hundred naira ọ̀rẹ́ wa má bínú ẹ má tu ẹ so gbogbo eléyìí mi sàṣà ẹ jẹ́ pé táwọn bàbá màmá yẹn ń ṣe lọ náà lẹ́yìn náà ń ṣe lọ ẹ develop nínú mentality ń ṣe lọ́yẹ̀ kẹ́yìn Ọrịa wa gbélé ìrànlọ́wọ́ ni ẹgbélé ìrànlọ́wọ́ ni wọ́n máa bùnyàn lẹ́bùn èsì torí pé èèyàn náà ẹni tó ní bùkátà ló máa gbà mọ́tò sọ̀rọ̀ ẹ̀bùn lẹ́ẹ̀mọ́ abúra yín ìmọ̀ abúra yín lẹ́bùn yẹn yóò máa nífẹ̀ẹ́ ara yín bá wà ẹni lọ́wọ́ bẹ́ẹ̀ ìgbà tí ó bá fi di pé ntọ́lọ̀ ní kẹ́ ẹ̀bùn fẹ́lẹ̀ ó náà ti dúró lórí ẹsẹ̀ rẹ̀ tó sì máa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó máa fi gbọ́ bùkátà yìí ilé ìjọba oṣù jẹ náà. aleykum salaam. ṣé ó ó ti parí ó ti parí ẹni tí òrò fẹ́ yàwó ẹnìkan náà náà bá ṣe so nínú ojúṣe tí bàbá máa ń ṣe fọ́ọ̀mà rẹ̀ ó náà ní kẹ́ fẹ́ yàwó fọ́ọ̀mà yín ó náà ní fọ́ọ̀mà yín nínú èyí kìí ṣe náfìlà nínú ojúṣe òbí lórí ọmọ rẹ̀ kìí ṣe tọ́lọ̀ takú sí bàbá rẹ̀ lọ́rùn àti gbọ́nù dánilẹ́kọ̀ọ́ kan so you are not doing what supposed to have been doing tí wàá lọ wá ṣẹlẹ̀ gbogbo wa á làálì rẹ ni o bí ẹnìkan ní sọ fẹ́ bá ẹnìkan wí ọwọ́ à ń tẹ rédíò ń tẹ̀ dánilẹ́kọ̀ọ́ pé ẹgbọ́n tèmi náà wí ẹgbọ́n tí mo gbọ́ ọlọ́run á ní kí téèpù ọmọ ṣiṣẹ́ nígbà ọmọ lọ tún kú ọ̀rọ̀ rádaràdà kan wá bá ọmọ aláwọ̀ yìí náà wọ̀ lókè rẹ. ẹ má kó wọn bí ṣùgbọ́n bá wà náà tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ dáadáa wọ́n lọ́ọ́ máa lò àmọ́ pẹ̀lú làákàyè bàbá tó ní kó fẹ́ yàwó fún ọ nísìnyí bàbá ọ̀rọ̀ ọmú lọ sẹ́nu tó bàbá rẹ ò lè ṣe ń tiẹ̀ ọlọ́run bù ọ láti fẹ́ yàwó rẹ̀ tó ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́ọ̀ ẹni tẹ́ bá wá fẹ́ yàwó fún ẹni dá sọ fọ́ọ̀bù òun náà lẹ́wọ̀ apálárú ẹ̀yin náà lẹ́tọ̀ máa ṣe wàlímà yẹn tó kò sí pé wọ́n máa tún á ṣe wàlímà kan fúnra tó lówó ẹ̀ tó lọ́ọ́ jalè ọjọ́ ìbò tuntun jẹ́ náà. àlékún <coughs> sàn. kí ni ẹ bá ń tún ara mi gbọ́ dáadáa. àkóso igi ni. kò sí nǹkan méjì kó so igi ni àmọ́ akpọ́bìnrin kan ọmọ afọ́ kan ọmọ afọ́ jẹ́ láì jẹ́ kó so igi ọ̀daràn burúkú ni ọ ètò sọ ọ̀daràn lásán ọ̀daràn burúkú so eléyìí ni wàá so igi because by the time tó bá so igi we know that you are responsible wípé kìí ṣe pé afẹ́yàwó lásán àwọn nǹkan tí ń bẹ lẹ́yìn rẹ̀ tẹ́lá ti so igi bó wọn sì ṣe ń so bàbá máa. wọ́n sọ pé nǹkan ọmọ yìí fún ọ ọmọ òun níyàwó náà sọ pé mo gbà á níyàwó nígbà tí responsibility wọ̀ àwọn ẹlẹ́rìí méjì jẹ́ kí ni sọdáàkì tí wọ́n fẹ́ fún wa fún lẹ́yìn rẹ̀ ìyàwó ti di ìyàwó rẹ̀ báyìí gbogbo wàlímọ̀ sí wàlímà wọ́n pàpà máa ṣe léyà tó bá ṣe ń bẹ̀ náà àìkún sọ̀rọ̀. ó gbé kí ni. àmàlà tí wọn bá ní bùkátà sí sàrà ó mú na wọn bú yẹn sí wọn ní bùkátà sí nǹkan ọ mú sẹ́nìkan máa bu ọ̀nà àbí tí wọn bá jẹ́ sakọ́jìyà ebi ń pa mí. wọn á gbóúnjẹ kan á pé sàrà ni wọn á pé kí wọn má máa wọlé wa dákun lọ jẹun kó yó eléyìí jẹ kó ti kò túmọ̀ o mo fi jọ ànábì sallallahu alaihi wasallam ìsọkúsọ ló ń sọ yẹn o máa sọ pé màá máa rìn tí màá sì rí lẹ̀ yóò sì máa wù mí kí n mú ara. zakatu dẹbìnú tí wọ́n ń kó bọ̀ tó jábọ́ lọ́nà tọ́lọ́lọ́ ń ṣe sàrà jíjẹ léwọ̀ lórí ànábì àtàwọn ará ilé ànábì ànábì èjẹ sàrà naam maaleykum gbogbo ọjọ́ tọ́lọ́ ni nígbà táwọn ẹsẹ̀ lẹ́bọ̀ mùsùlùmí làwọn. gbogbo ọjọ́ ti Allah kò síjọ́ tó ṣe wàlímà tó gbò náà aleykum salaam. ibi wọn náà ti sọ pé sàárò òkú ni bó wọn ti fi òkú yẹn tẹ́lẹ̀ ní ìdìgún àṣẹ máa polongo gbígbé sàárò òkú ni òní ìdẹ́lẹ́yìn àníyàn láàníyàn àti ọlọ́hùn pé sàárà lélẹ́yìn. kò sí wàhálà mẹ ẹni tó ayẹ kẹ fún la ẹni tó yẹ kọ jẹ sàrà ní ìsìn ẹyin ní masha allah ẹwù tẹlómi wọn twelve thousand sẹrù ẹ náà wọn tún máa fún sàrà ẹ wá sọ pé ẹ̀yin ò ṣe bídẹ àjọ kẹta fa ẹ sọ pé ẹ̀yin ò jòkú jọ kẹjọ fa ẹlẹyìn òṣogójì ọjọ́ bídẹ àfa ẹni sàrà àjọ kẹta lẹ ń ṣe sàrà àjọ kẹjọ lẹ ń ṣe sàrà ogójì ọjọ́ lẹ ń ṣe gbogbo àti ó sì jókòó bí i arí àà àà gbogbo wọn ló ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá masha allah àwọn olówó làwọn ènìyàn yìí náà tún jẹ sàrà ẹ̀ gbádùn oúnjẹ kújẹ ní bàtà àkíkàtà nítorí pé àwọn ẹgbẹ́ níyànjú afọ́jú lẹ̀ abẹ́rẹ́ ni àwọn tó fi ń pa sàrà àbáwò ọtí mo ti ṣe jẹjẹrẹ náà aleykum salaam. sọláàtì lásán lẹ pè toró ńlẹ rí tó múnádóko wá nípa rẹ̀ àmọ́ ọmọ ẹ̀rí òwà tó lẹ́sẹ̀ ńlẹ̀ ń parí látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam náà kàlíkà. ó túmọ̀ sí kọ́yẹ kí ìyàwó yín náà máa sọláàtì pè ó bíkọ́ sígbà tí ìyàwó bímọ àwọn ti kọ́kọ́ sá lọ. tó ọmọ ti gbóríṣiríṣi ọ̀rọ̀ kó tó dé tẹ̀sán ma pé léètì rẹ ó lè mú kọ́ mo ti yà kú yà ń gbọ́ báyà ẹ̀hẹ́n náà. akodo bíi kí n lè sùn ni gánà rí. <laughs> owó ṣé ẹ fi ránṣẹ́ ni àbí hand to hand through account number tọ́lọ̀ ń bá padà wá kọ́kọ́ ẹ̀fẹ́ ra ẹ̀ máa kí ló lè ṣẹlẹ̀. uh ò sì fẹ́ fẹ́ ẹni tó ti bí ma rí ó ti wá sọ ni. ó burú kẹfẹ ó burú kẹfẹ ó burú kẹfẹ àmọ́ ó tẹ̀ fún gan aburú ni nítorí pé owó tẹ̀ máa ti ń fún obìnrin kẹ́ tó fẹ́ kò sí tàbí ṣùgbọ́n pé tó bá fẹ́ yín owó náà jọ kan nínú sábàbí tó ti torí rẹ̀ fẹ́ yín òun ti máa rò ikú tó ń bá tán owó yẹn ọmọ fúlò tó bá délé ti mà tí gbogbo nǹkan rí bó ṣe lóun rì tó wọ ọmọ fúlò mà à òsítà ṣùgbọn yóò yí wà padà tó náà ti rò pé tẹ́lẹ̀ wọ́n wà lọ́kì ni ó ti hàn pé bàbá yìí òye ti rú ẹni tó ń lérò òun náà máa a fi rọ̀ tó bẹ́tà ó kí la fẹ́ sọ pàǹfù ẹjẹ́ afẹ́tẹ́ náà torí pàǹfù àbá fẹ́tà ó lé lórí láàmú eléyìí ìgbà míì ó lè túmọ̀ sí pé à ń tẹ̀ náwó dànù kò sí láàdá kò sí láàdá ọ̀pọ̀ ẹ̀mẹ́rin èèyàn ló ti náwó fóbìnrin ṣáájú kó tó di kọ́ pé ọ̀fẹ́ mà àwọn ìgbowó kan sọ bó ti ṣe ń torí ọyẹ kó máa sọ nípa àìbáhámà àìbáhámà tọ́lọ́ máa kọ́ pàkọ́dà fẹ́ra wa má bó ń ṣe ń gbà ní ọ̀mà náà tọ́lọ́ àwọn tó máa béèrè tó jù bẹ́ẹ̀ lọ torí ọyẹ obìnrin mi lẹ́nu gbàtọ́lọ̀ padà kọ́ kó wọ́n fẹ́ra wọn má tọkùnrin wa sọ pé you are going to pay back all my one kobo uh, how many how much are your kobos tó bá ní two fifty thousand naira ó lè ó lè wá o ìwọ gbẹ́rù yìí tó gbọ́ gbogbo ẹ̀ ìwọ ọmọ kọ́lẹ̀ ìjọ tọrọ ìjọ sísì ìjọ náà owó tí wàá ti gọbọ ní wàá ó lè kódà omi ń bẹ tán fa wàhálà rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tọkùnrin sọ pé ó onígbàdún obìnrin sì ti ná táwọn bàbá wa wọ́n pòwe wọn ò sì sọ. So wọ́n ní kòkòrò jowójowó làwọn obìn kòkòrò yún ohun èyí jákàrà kìí jẹ búrẹ́dì tó bá rún lẹ̀ kìí jẹ kuru kí ni wọ́n jẹ owó kòkòrò jowójowó làwọn obìn so owó tí wọ́n jẹ two fifty thousand naira kọ́tà million yẹ́nì wọ́n wá pọ̀ wọ́n pọ̀ òun gbọ́ òrùkọ́ wọ́n ti two fifty thousand ọ̀hún yìí gbà lọ́wọ́ rẹ̀ ó sì ní ó tún máa gọ̀ sọ bẹ́tà kó sọ owó rẹ̀ o nígbà tẹ́ bá fẹ́ tán ẹ máa fowó tún ṣe eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ sì tún máa kówó fóbi obìnrin ṣáájú kẹ́ tó fi ọmọ wọn torí kọ́ mọ̀jẹ̀ kówó náà lẹ́ fi fi àwọn náà rọ̀ wọn ò fẹ́ fi fún yín tẹ́lẹ̀ náà owó tẹ̀yẹ̀ wọn fún ẹ àwọn á rò pé à ah, tẹ́lẹ̀ ìbá fi ọmọ wọn á máa gbádùn sẹ́ni mi lọ sẹ́tí wọn gbúrò rẹ̀ mọ́ fọ́dún mẹ́wàá gbogbo fóònù sọ ma pè báyìí pé the number you have called uh, is a wrong number tó <laughs> gbogbo eléyìí máa ṣẹlẹ̀ ọbẹ̀ ta ẹ má máa fọ́ bí ọmọ lówó sáájú kẹ́ tó fi ọmọ tó rẹ́ padà máa bú àwọn náà tọ́lọ̀ wọn bá kọ́ pé kẹ́ fi ọmọ wọn sọlẹ́yìn náà owó dùn gbà kí rọrùn dá padà kódà kéèyàn má ti nà kódà tó lè máa bí ọ léèrè àníyàn rẹ nítorí ọlọ́run ló ṣe fún tẹ́lẹ̀ ni àbí kí nìwọ náà rò nítorí ọlọ́run fún sóò nìkan lọ́wọ́ àlàyé tó fi jẹ́ pé yóò máa kó fún fíṣẹ̀bílì láì mọ́tíláṣí kara àpótí fíṣẹ̀bílì láì dáwó bẹ̀ fá tó ọmọ tí wà nàbà fíṣẹ̀bílì láì wó òun fún kó lè fẹ́ ni tàbí ti lọ́wọ́ fún ọmọ kó ṣe kí ni ó dáwó padà náà aleykum salaam. ọbẹ̀ tí a kọ́ mọ́ fẹ́ garanti rọ wọn ní ọbẹ̀ fẹ́ yà wọ́n á ní kọ́ garanti kọ́ mọ́ ó ti sẹ́yìn pé gbogbo àwọn condition yẹ̀yẹ́ o wọ́n máa ń padà regret náà má guarantee anybody ìyàwó ni wọ́n fẹ́ fẹ́ àbó òṣìṣẹ́ lọ fẹ́ fẹ́ ẹ̀ dáhùn òṣìṣẹ́ lẹ́yìn fẹ́ fẹ́ àbí ìyàwó ìyàwó ni kẹ́ ẹ máa fẹ́ òkè sọ òṣìṣẹ́ o má dé ṣe pé àwọn tí wọ́n máa ṣe títì rcc fa ẹ̀ dáhùn òṣìṣẹ́ lẹ́yìn wà ní ọjọ́ bó ti ní bí wọ́n ti sàpèjúwe kan fún yín ẹnìkan ìlú yìí náà wọn ló ti ṣẹlẹ̀ gbàtà ń fọmọ lọkọ wọn wá ń tẹnu máa ń jọ yẹn ọmọ wọn ṣiṣẹ́ o ọmọ wọn ṣiṣẹ́ o ọmọ wọn ṣiṣẹ́ o so wọn sọ ah yóò ṣiṣẹ́ yóò sùn yóò ṣiṣẹ́ yóò sùn àfa ó sì tún bùn bàbá ìyàwó ní mọ́tò tó kún bọ̀ nínú wọn dúró àwọn tó yẹ ká máa fọmọ fún ni irú àwọn tó ẹ mọ̀ pé ti ta ọmọ ọmọ ti lọ ti pẹ́ àfa ọ̀pẹ́ kò jìnnà lọ́rọ̀ fọmọ sògùn owó ló gbé igbá lé lórí tẹ́fẹ́ ṣe máa ń yorùbá lẹ́wọ̀ àfa ọmọ ń pọ̀ owó ni wọ́n tó mọ̀ à nǹkan ti lọ mo ní òṣìṣẹ́ yóò sùn nítorí àwọn èdè táwọn yẹn máa ń pe wọ́n fura ẹni tó fẹ́ ba ti yín jẹ́ òun lè gbọ́n jù yín lọ èdè tó pè lòun ó lò ọmọ yóò ṣiṣẹ́ ọmọ yóò ṣe àyóò ṣiṣẹ́ yóò sùn wọ́n sọ ọmọ di atm a'udhu billahi minash shaitani rajim torí ẹjẹ́ àmọ́ pèdè tó dáa tí wọ́n á ní pé kọ́lọ́njọ́ dáa fún akọ́dáa fáwọn ọmọ wa kí ọmọ jẹ wa kọ́ mọ́ àwọn ọmọ wa kí lọ́lọ́run fẹ́ fi kálukú sí kó fi wá ṣe dáadáa láyé àti ẹ̀yin ò lè dictate bí ìgbésí ayé ẹnìkan ṣe rí yóò ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ ṣé òṣìṣẹ́ làá fẹ́ jẹ́ ni àbólówó èwo lè fẹ́ jẹ́ ẹ mọ̀ pé ní Yorùbá level ní Yorùbá level àwọn gan gbà kódà àwọn tó máa ń ṣe ládùá ọlọ́mọ sì wá ló ń ṣe torí pé ó ń ṣe ń ṣe àwọn èèyàn ń wá ṣe torí wọn ò lọ́nà míì kí wọ́n máa gbàyàn síṣẹ́ ló pé ọ̀nà àbí kí wọ́n gbà wọ́n síṣẹ́. gbogbo àdì kákàrí kúkú wọ́n lọ́nà mi ni inú fi jẹ́ pé gbòòdì ojú mi àti jáde àti jíjáde bí gbogbo aago olùtọ̀ ní délé wọ́n lọ́nà mi ni. ọ̀rẹ́ wọ́n yẹ yẹ sàtọ́sẹ̀ lójúmọ́ kan lórí kíni sotori ẹ ọlọ́run má ṣe wá ló ń sẹ́yìn tọ́lọ́run bá ṣèyàn lólówó. yọ mọ̀túmọ̀ rẹ̀ yàtọ̀ sí kéèyàn yóò ń sẹ́ torí ẹ̀ ọlọ́wọ́n bá kọ́ba oníkàlùkù wa bí àbùkátà rẹ kọ́mọ̀ sí wa ẹni tó ṣe pé iṣẹ́ náà sáni ọmọ ṣe sáábì ọwọ́ ago iṣẹ́ la ẹ mọ̀ láyé tí ó pa pẹ̀lú gbogbo wàhálà tí ń ṣe látàárọ̀ kò tí ń tí so náà wà ní nǹkan tó ń wá torí kó bọ̀ wá láṣìírí ẹ máa sọ èdè tẹ́ máa pè fáwọn tí nǹkan bá jọ dàn yín pọ̀ pẹ̀lú wọn torí ọ̀rọ̀ ẹlẹ́lẹ́mà ẹ lè máa níyàn wọn. owó owó owó òǹkọ́nà pin tá a fojú sùn wọ́n ti yẹn dàrú owó kíni because àmúwálé ara ni mu lọ tá à ń bá lọ tó bá rí pé owó bá ní kókó intanti torí rẹ̀ ń bẹ láyé kò bá já sí pé gbogbo ẹni tó bá ti ṣiṣẹ́ rówó wọn ò ní kú máa. gbọ́sí tá a wá wá na náà ló ti rí o ajẹ́ pé àwọn tá a bá lé tá a bá àwa lá àmọ́ ẹni tó kówó jọ òkú ẹni tí ò rí ẹni tó kójọ àti ẹni tí ò bákan náà wọ́n gbé wọn dàrí wọ́n mú nǹkan kan lọ́wọ́ lọ. sẹ́yìn wá ti bẹ̀rẹ̀ sí ní gbin o nítorí pé sọ yóò ṣiṣẹ́ ẹ̀jẹ̀ ṣiṣẹ́ ẹ̀jẹ̀ ṣiṣẹ́ kọ̀ǹdíṣẹ̀ ni ẹ wọ́n á sáyìn kọ̀ǹdíṣẹ̀ ẹ̀jẹ̀ ni. tọkọ ọba wa gbà mọ sẹ́wọ̀n pé gbéyàwó wọn wà yóò come to an end náà torí tọmọ yẹn náà tí ó fi máa dalé kọrú ni wọ́n ti gbélé lọ́wọ́ tó gbogbo ọmọ fẹ́ ṣiṣẹ́ náà ní sèmọ àríṣẹ́ ẹ̀yin nìsín you are on the field gbogbo ọmọ tí ń graduate nìsín èèyàn mélòó lórí sẹ́ self employment kọ́lọ́pọ̀ ni ok ìgbà tẹ́yìn bá ń sọ pé ọmọ yóò ṣiṣẹ́ ọmọ yóò ṣiṣẹ́ ọmọ yóò ṣiṣẹ́ sẹ́mi tí ó tún ṣẹlẹ̀ ọkọ̀ kọ̀ pé kò ṣiṣẹ́ ìyàwó wa ń wáṣẹ́ kò rí ọdún kìíní ọdún kejì ọdún kẹta wọn ní gbà tẹ́ ẹ̀ rí sẹ́ kí lọ́kọ tiẹ̀ ṣe kí ẹ fi lè rí sẹ́wọ̀n àtẹ̀mí ti jẹ́ ṣebí òun ẹ̀dá kọ̀ǹdíṣọ̀ rẹ̀ fún pé yóò tù ú yóò ṣiṣẹ́ ni àbí ẹ̀kọ́ ni ó ti fún láyè ẹ kìí ṣe kókó fún láyè lásán kọ̀ǹdíṣọ̀ mi ò gùn ọmọ bá wà nù. ok ìwọ ọba ìyàwó rẹ wá níbi tó yẹ pé tíyàwó rẹ bá lọ ọbẹ̀ ìwọ nìkan kọ́ ló ní mọ́ àwọn kó tún bọ ṣíà rẹ̀ àbẹ́yìn ò sí nàìjà ni. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك